إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كبيرا عباد الله فاعلموا بأنه ورد في الشرع الحكيم النهي الشديد عن التشبه بالكفار وهو مبدأ قرره الإسلام وقد جاءت الإشارة إليه في سورة الفاتحة التي نقرأها في كل صلاة قال الله تعالى اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وفيما أخرجه أبو داود وابن حبان وصححه من حديث عبد الله بن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من تشبه بقوم فهو منهم وحسنه لحافظ ابن حجر في الفتح التشبه المنهي عنه هو مماثلة الكفار بشتى أصنافهم في عقائدهم وعباداتهم أو عاداتهم أو في أنماط السلوك التي هي من خصائصهم وكذلك في بعض كلماتهم وعباراتهم فقد نبأ الله سبحانه وتعالى على ذلك في قوله يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا جزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حفرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير ولئن قتلتم في سبيل الله أو مصتم لمغفرة من الله ورحمة خير مما يجمعون فيأخذ مما ليس من خصائص من هذه الأشياء مما لا يعارض نصا أو أصلا شرعيا ولا يدخل في النهي الإحسان إليهم والبر قال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين adúpẹ́ fún ọlọ́run ọlọ́ọ̀bà tí ọpẹ́ tọ́ sí àgbà yìí pé kò sí ẹnìkan tọ́lẹ́tọ̀ sí ìjọsìn àfi ọlọ́run ló nìkan ṣoṣo àtìgbà pé àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ní òjíṣẹ́ ní kí tí ó tí ó gẹ́ àti àwọn ará alẹ́ àti àwọn ìjọ àti gbogbo ẹ̀yọ́ tó bá Islam tí ó ẹ̀yin ẹrú ni ọlọ́run ẹlẹ́ ọmọ yìí pé ọba alẹ́kẹ́ọ́lá àti òṣìṣẹ́ rẹ̀ wọ́n fún wa ní ipe a gbọ́dọ̀ máa jọ àwọn tó lè nínú kótópà tó ti kọjá lọ tá a sọ̀rọ̀ lórí síbùkátà wọn ni a sọ̀rọ̀ nígbà tó lọ́n gbé islam kalẹ̀ sọ́nà òjíṣẹ́ rẹ̀ tiwa ọlọ́run ti wá ní ìjọ tí ó yàtọ̀ sí àwọn yòókù aróríire ọlọ́run nìyẹn tọ́lọ̀ máa ń ṣe fún àwa mùsùlùmí sáàfì yàtọ̀ sí wọn nípa ìròrí wa nípa ìwà wa nípa ọ̀rọ̀ sísọ wa nípa ìṣe wa nípa ìjọsìn wa tó fi jẹ́ pé àní ṣe nǹkan kan àbí tó bá jẹ́ ìyọnu tọ́lọ́run ọlọ́run bá kọ̀ fún wa òṣìṣẹ́ náà ti kọ̀ fún wa pé a máa jọ àwọn tí ìṣẹ̀lẹ̀ ti Islam níbi tí ọ̀dà tí wọ́n ń ṣe àbí inú tọ́jọ́ ẹ̀ta tí wọ́n fẹ́ pé àwọn ní ẹ̀mọ̀ mọ́ lù kọ́ báyìí a bá wọn ṣe ṣùgbọ́n bí sọ́bàdà tí wọ́n bá ń ṣe kò sí ìwọ̀n bí yẹn torí pé àwa mùsùlùmí gẹ̀rẹ́ la ní dáadáa nítorí káwọn bá àjọ wọn nígbà yìí lọ́lọ́run náà ti mú wá nínú sórọ́tò fàáṣíhà táǹtà lórí ìlú ní ojoojúmọ́ lọ́wọ́ parí rẹ̀ nínú àdúgbò àtọ́lọ́run ká máa nínú sórọ́tò fàáṣíhà lórí ìlú kọ̀ọ̀kan àmọ́ sọ yìí pé ìwọ ọlọ́run èsì dínà sọ̀rọ̀ tọ́lú mùsùlùmí èrè ọlọ́run tó wá sí ojú ọ̀nà tọ́tọ́ ojú ọ̀nà tọ́tọ́ mùsùlùmí nínú ìdílábáwá onáà lè tó sírè tí ọ̀wọ́ tí ọ̀yàtọ̀ tó yàtọ̀ sí ìtọ́yẹ́ pé tí ẹ̀ bá ti gbẹ́sẹ̀lé yóò rí ìyọnu tọ́lọ̀ ìtanilólógó ti ń bẹ́ẹ̀ mẹ́yẹ lórí ibi àti ojú ọ̀nà kan ń bẹ tí àwọn èèyàn mọ tí ò sì kọ́ tí ètò ojú ọ̀nà tó dọ́dọ̀ ọlọ́run tí ètò ojú ọ̀nà tààrà dọ́dọ̀ ọlọ́run ẹ̀yin náà wò ó ọlọ́run nínú mọ́sálásí gbogbo wájú kalẹ̀ adákẹ́ àti àwọn mi ọ lọ síbi táwọn ti fẹ́ lọ sin ọlọ́run wọn ò ní ọlọ́run làwọn fẹ́ lọ sìn wọn ò gbé ìlú lọ́wọ́ wọn ò gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n lè má ju méjì mẹ́ta lọ ní nígbà tí wọ́n bá tì mọ́lẹ̀ báyìí ẹ̀rọ kó bí ọgọ́rùn yẹn ní bẹ́ẹ̀ ni wọ́n láwọn ṣe lọ́run ẹ̀wọ̀n fi èsì tuntun ta ni wọ́n bí wọ́n ti tẹ̀lé tẹ̀ bá ọ̀rọ̀ ọlọ́run wa ń sọ fún wa ń sọ wá lólobó nu suratul Fatiha àtàǹkà ní ojoojúmọ́ lórí irun wa ife èsì náà sọ̀rọ̀ ọlọ́mọsẹ́fì ìrẹ́ ọlọ́run ojú ọ̀nà tọ́tọ́ òun náà ní kò jẹ́ àmọ́ rìn o ojú ọ̀nà tààrà tá a fi ń yọnu wọ ọlọ́run táà ní sẹ́ńdínú rẹ bẹ́ẹ̀ àfi àwọn èèyàn míì wọ́n máa kọ́jẹ́ bẹ́ẹ̀ ní kíkà wọ́n máa fi. dúdú gbogbogbò tí wọ́n ti máa pè é ní ẹ̀sìn fáwọn èèyàn kódà wọ́n ti máa pè é blessing fáwọn èèyàn pé ìbùkún ni ìbùkún lórí ìbàjẹ́ ìbùkún lórí títẹ̀lẹ́tẹ̀ ìfọ̀n kọ́lọ̀ kọ́ máa dáàbò bò wá kọ́ máa dáàbò bò gbogbo àlámọ̀ yìí sí àwọn tí ọlọ́run bá kó wá sí kọ́lọ̀ ojú ọ̀nà àwọn tí wọ́n ọlọ́run tó o ṣe ìrọ̀rá rẹ fún náà làwọn ànábì ọlọ́run àti àwọn tí wọ́n jẹ́ ẹni rí àti àwọn tí wọ́n kú sí ojú tí wọ́n kú sí ojú ogun ọlọ́run nínú àwọn ẹni ìṣáájú ojú ọ̀nà wọn ni kò máa tọ́ wá sí rẹ́yìn mọ̀gbọ́nmi alẹ́ ìgbìmọ̀ tí ò ní jẹ́ àwọn tọ́lọ̀ ti bínú sí àwọn náà sì nígbàgbọ́ pàwọn ń sin lọ́run àwọn àlọ́ ń sin ọlọ́run ọlọ́run ti ti bínú sí wọn kò gbáṣẹ́ wọn tọ́lọ̀ ní kí wọ́n ó ti kọ́ ni wọ́n ń ṣe wọ́n lọ sọ àlùyìn àtàwọn tí wọ́n ti sọnù tí wọ́n ti rò ẹ ẹ ẹ ẹ tó rin ijó ìlú ọdún tí wọ́n máa wú máa ń wọn fi yóò sọ pẹ́sìn ní ìgbè ẹtì ọmụ tí wọ́n máa wú òjijì ọlọ́sọlọ́lá àdìmọ́sálà ọ̀sánù hadith tọ́fẹsẹ̀ rí rẹ̀ látọ̀dọ̀ abdullahi bin umar ikú òjijì ọlọ́sọlọ́lá àdìmọ́sálà sọ pé máa ń tẹ̀sẹ̀ àbẹ̀káwọ́ mi nípa bọ́ mi nìyó. ẹ bá ń lọ sí alábọ́ọ̀nù tó fi ń fara hàn láti jara rẹ̀ ju àwọn èèyàn kan ó náà nínú wọn. ọmọ fáwọn èèyàn kan tí wọ́n ṣe mùsùlùmí wọ́n ń ṣe nǹkan báyìí lòun náà ti fẹ́ hàpíà bí wọ́n ti ń sọ̀rọ̀ lòun náà ti fẹ́ máa sọ̀rọ̀ bí wọ́n ti ń ronú lòun náà ti fẹ́ máa ronú bí wọ́n ti ń jẹun yẹn lòun náà ti fẹ́ máa jẹun ibẹ̀ lọ́la yú à mẹ́tẹ̀kẹ́ bàhàbí káwọ́mí ìfọwọ́ nínú hom òtí ọlọ́sà sálàm tó sọ pé ẹ bá jọ ìjọ kan ti dára mọ́ ẹ bá ti àlàbọ̀rùn nínú ìdílé abáwá ti tẹ́bà kẹ́lẹ́ lọ́kàtà olùkọ́ àwọn kan ń ṣe lónà wa ni wọ́n fẹ́ kọ́pì wọn wọ́n fẹ́ jọ wọn ọlọ́run yóò ti fi ó yóò ti fa àdéhùn sáà fẹ́ kó ti wà nínú wọn nìyẹn ìyẹn tó tó bá jọ àjíǹde àwọn tí wọ́n gbé ìdè pẹ̀lú yẹn torí ẹ̀ ló fi jẹ́ pé kí èèyàn sọ́ra pé ntí Islam bá mú wá oníkàtẹ̀lé ntí Islam ọba mú wá kàtà kété sí i nígbà tá a wá fẹ́ pé a gbọ́dọ̀ jọ àwọn tí wọ́n ti ẹlẹ́sìn Islam yìí níbi ìkìlà àti ní jọ wọn àní jọ wọn pa àdí ọkàn tí ọ̀dà tí wọ́n máa ń ní. tẹ ẹ bá tẹnu bọ ọ̀rọ̀ àjẹ ọkàn tí ọdá ti ń bẹ fún àwọn tí wọn ìtẹlẹsì islam ẹ ní urúbà yìí urúbà yìí lè gbà á ní ìjọ wọn ní ọ̀nà ìgbà ìjọ pé wọn tá à ń ṣe ní ibadat àní jọ wọn nínú ìfèsì wọn èyí tó ṣe pé a sì mọ̀ báwọn ní ọmọ ń ṣe nǹkan báyìí àbí inú wa wọn tó ṣe pé ó ti hàn ní àwùjọ fáwọn ẹlẹ́sìn báyìí ní máa ń ṣe nǹkan báyìí nínú ìlú àbúrò jọ wọn bẹ̀ tá a bá ní ká lè díẹ̀ wò nínú àfídà nínú ọ̀rọ̀ àdìọ́kàn ọlọ́run rán òjijì ọlọ́run sílé ayé àwọn òjijì ọlọ́run rán wọn sílé ayé ó sì ní kí wọ́n wá fi ọ̀nà mọ́ rẹ̀ dénìyàn ọlọ́run ara nínú àwọn òṣìṣẹ́ ọlọ́run àdébí yíṣà lè dára tó sára ọ̀nà ara ni wọ́n gbà bí olùfèsì lọ́lọ́run tó bá wù ló lè dé kò ní bàbá ìyá nìkan ọlọ́run dáadáa sọ́lá tó kò ní bàbá kò ní ọlọ́dà Hawa láti bí ẹ̀fọ́n Ádámù alayhi salatu wa salam dá àwọn ẹ̀dá yòókù alẹ́ bàbá aníyà níbi Ìsá alayhi salatu wa lẹ́nu tó pé ó ní ìyá kò ní bàbá àti yí pé olùfẹ́ lọ́lọ́run wù ní Ọlọba tó pé ìnàmà káwùnà nìṣẹ́ ìdí ìdá arabinà ànàkúlẹ̀ lákòókò nǹkọ̀yàwó. ìfẹ́ àwọ̀ ọlọ́run lórí gbogbo nǹkan tá a bá fẹ́ kọ́ máa bẹ sọ fún nǹkan wọn máa ọlọ́run wá ànábì ọlọ́run tọ́jà lọ́nà àrà ń sọ́nà sílé ayé tọ́wọ́ kéèyàn ọsọ ibé ọlọ́run ni ẹ̀dá ọlọ́run tó ní ọlọ́run kókó sínú obìnrin fóṣù mẹ́sàn-án ńgbọ̀ wá yá lọ́wọ́ abì lọ́mọ. ọ̀nbẹ nínú àwọn mùsùlùmí wọ́n pọ̀ ní ọjà lẹ́gẹ̀rẹ́gẹ́ tọ́jọ́ títí wọn bá ń pe ànábi àlejò tí bá ń pè é ọlọ́run àwọn oṣù mọ̀ọ́ta ìlà ìwọ̀ ọ̀jẹ̀rẹ̀. ó sì tún máa ṣe á ní bọ́bá dá onílẹ̀ wọ́n máa jó òzò ni táyì lábáyé ti tó abala àtàdì ni ó tún mú tẹ̀síwá àwọn oṣù tí mọ́sálásí àwọn ẹni ìgbélé ayé wọn ọ̀mọ̀ di abájọ táwọn ìgbélé ayé torí pé tọ́lọ̀ ń lọ́wọ́ àyíkú wọn máa ta láti lè dín náà wáyé fún sẹ́yìn láàrin àdúgbò tí wọ́n wá sí ni ọmọ ẹgbẹ́ mi àtàjẹ́ lọ́wọ́ á sìn ní lè dá wọn nígbà tí ẹni ń sàdó àti ń pe orúkọ nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ẹ mọ̀ pé ń sin ó ń tọ̀ nù wọ́n wà á sá ní ìgbà mi ò lórí rẹ́díò lẹ́nu tí o ti máa gbọ́ wọ́n á tún sẹ́dọ̀ ní ìdíje rẹ̀ wọ́n ní kọ́kọ́ kan bí àìsàn rẹ̀ wọ́n gbọ́ wọlé rẹ́díò <laughs> àwọn tí wọ́n ti lánàá kí ni wọ́n rí bẹ́ẹ̀ wọ́n sọ di ìdíje rẹ̀ táyì sábà wá ń pè yàn ntọ́ba jẹ́ ìyọnu ọlọ́wọ́n ba rẹ̀ ìgbẹ́ ìlú ọlọ́wọ́n ba ní kéwòn àìsàn ọlọ́wọ́n kó mú àìsàn kó lára wa gbogbo àwọn èèyàn wa lọ́wọ́ láàánú rẹ̀. àwọn èèyàn míì wọ́n ní àdì ọkàn ọlọ́run àwọn míì ní ọkàn ọmọ ọlọ́run tí kankan sínú ẹ̀ ولده ولم يكن له كفوا أحد ọlọ́mọ bá òbí má ẹni náà òbí bí kò sì fẹ́ gbọ́dọ̀ àbí ọlọ́run àbí ọkàn tí ọ̀dà lélẹ́yìí àbí ọkàn burúkú lélẹ́yìí àbí ọkàn táwọn míì náà ó máa ní tí wọ́n tún sọ yìí pé lásìkò ilẹ̀ ni ọ̀rọ̀ ti ń bẹ wọ́n lọ́rọ̀ náà lé kéde ìsà ọmọ mọ́ríyàwó àdìẹ ọkọ̀ burúkú ntí òsínú jẹ́ ọlọ́run àwọn míì náà tó wá gbé wá Islam ní láti ìpìlẹ̀ lọ́lọ́run ti dá ìmọ́lẹ̀ ànábì ọ̀sọ́lọ́ ọmọ ọ̀sọ́lọ́ tó lọ́ọ́ ẹ̀dá sọ ayé wò lọ sọ àdìgbà ní sọ̀tà wò lọ sọ ìmọ̀ ẹ̀kọ́ kọ́ ni jẹ́ lọ́dọ̀ wọn iná ní ẹ̀dìbò bẹ́ẹ̀ náà ni ilé èèyàn méjì mẹ́ta kó wà ní mọ́sálásí tí tí wọ́n máa ti gbègbò láàrínláà ilaha èèyàn méjì mẹ́ta kó máa di sọ́ gbogbo àwọn tí ń bẹ ní mọ́sálásí kó máa di sọ́ gbogbo ará àdúgbò yóò sínú ẹ̀sìn Muhammad sallallahu kò sínú ẹ̀sìn ọ̀sìn kọba la ka ìmọ̀ rárá tọba fẹ́ sí lọ́rùn rẹ sí lọ́rùn rẹ lọ́nà tó o nígbà tí tọ́gbà ẹni kejì. anabi sallallahu alaihi wasallam orí àwọn èèyàn fẹ́ kí wọ́n ti gbogbo níjọba ibi àjọ àwọn ọmọ ìlú lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam fẹ́ kí ẹni bá wù ala àwọn bókẹ́kọ̀ fa innakum la tẹ̀lé wù náà lọ́wọ́ la bá a yìlá fa innama tẹ̀lé wù náà tẹ̀lé àgbàkọ̀. أو كما قال صلى الله عليه وسلم òtí ọlọ́pàá sọ́ra sọ pé ẹtí pẹ̀lẹ́pẹ̀lú ara yín ẹtí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tẹ́ bá fẹ́ ṣe yóò máa wà wọ́n fún mi. kìí ṣe pé ẹni tí ò sí pẹ̀lú yín lẹ̀ ń pè káwá pé kò kígbe ara ara gbọ́dọ̀ pé amẹ́ríkà lọ́wọ́ kọ́ wá ẹlòmíì ó fóònù lọ́yọ́ máa kígbe bí fóònù ṣé ọ̀rọ̀ gbé yín ṣé sókè lọ́wọ́ fóònù nígbà bá kígbe ní ìgbà wá gbọ́dọ̀ láti nàìjíríà ọlọ́run tó túmọ̀ yín ilẹ̀ ń pé kéèdì ibi adìsílẹ̀ ń gbé sáni sọ̀tà ń pọ̀ jù kéèdì adìsílẹ̀ ń tẹ̀ ń pè tábà tó ń gbàtẹ́ bá tó jágbe mọ́ ìní ó tó gbọ́ bí ẹ bá ti ẹ̀dí sí gan bí ẹ bá jágbe mọ́ ẹbí gbàtí ìyẹn kàn ní àgbàdo sí ẹ̀yìn gbá àdúgbò wa ní wọn gbàtí ẹ̀ ń darí inú agbẹ̀rẹ̀ ọ̀tá kẹ̀kẹ́ bí ó ti mẹ́rin. àníṣe ọ̀sán àǹfààní ọ̀rọ̀ pẹ̀lú ọlọ́wọ́ bá ti ń gbọ́ ẹ̀lẹ́ ń pè tó sì ń òkú bẹ́ẹ̀. àbí ọkẹ kan ló tún wọn lọ síbi kí wọn máa tìbò sínú ilé ọlọ́run ní ọlọ́run àti oríṣiríṣi mi. nínú kẹlímọ̀tò àti orí ìdẹ́bí abọ́ ọ̀sẹ̀. ọ̀rọ̀ tó ti fi àmọ́ ẹ̀rí jẹ́ ìgbà mi ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọba ìbàjẹ́ ni ẹ̀ńgbà dúró pẹ̀lú ẹ̀. wọ́n á máa sì yẹ lọ síbi kọ́ máa yọjú létí kọ́ máa wá babaláwo kí àti kọ́ máa wá àfóńfá àfóńfá tó lọ tí ó tẹ ọkàn tí ó tẹ ọkàn bá lè sílẹ̀ tí ó máa pàgọ́ níbi bí òsì gbọ́ kan bá lè tẹ̀lé kan bẹ lọ́tọ̀ àbí àbí sákàdá kan bẹ lọ́tọ̀ àbálùjọnu kan bẹ lẹ́yìn gàgà yọ máa bá sọ̀rọ̀ náà pé ah afọ gbowó ẹ jọ̀wọ́ nínú ẹja náà náà wọ̀nyí. àdìọ́kẹ̀ tí ọ̀dá tí wọ́n máa ń fi ń taari yẹn lọ síbi ìdè ìdè ìdè sọ̀rọ̀ ọlọ́run tòótọ́ ni ìbájú kan bá tẹ̀lé àwọn tó bófin èdè yóò fi tí ó fi kú sórí tèèdè yìí tí ó fi lọ bá lọ sórí tèèdè yìí ọlọ́run kọ̀ yẹn o ọlọ́run ọ̀fẹ́ yẹn o kódà bọ́ a bá àdéhùn ṣe fún yàn tí ń tẹ̀rẹ̀ lába nínú Islam ìbátọ́mẹ́ ìbátẹ́ni kejì jẹ àtàtì burúkú ọwọ́ àti ìbá bá àná tó ṣe fún ọ ìbá yà kúrò àná lọ́wọ́ ayé àkúrò àti tó fi hàn sáwùjì lọ́nà tọ́lọ́wọ́ tó gbà òkú olè kòkó ń lọ ọmọ mọ nù gbogbo àwọn nǹkan wọ̀nyí àbí ọkọ burúkú yẹ a gbọ́dọ̀ jọ àwọn tí yìí tẹlẹsì islam lórí ẹ àjẹ wípé a gbọ́dọ̀ mọ̀ nípa àtúndà islam kí ni islam wá sọyẹ kàmá ní lájọ ọkàn iná àjẹ oríṣiríṣi tí wọn máa bá a sọ̀rọ̀ lórí nígbà mi lórí àwọn lectures táwọn ọ̀dọ́ máa ń ṣe kọlọńkọ máa fún wọn a gbọ́dọ̀ jọ wọn níbi ọ̀nà tí wọn gbà ń sin lọ́wọ́ ọ̀nà táwọn fi ń sẹ́sìn yẹn àgbọ̀dọ̀jọ́ wọn bẹ̀. tí mùsùlùmí yóò bá pa ẹran bisimilahi wàlúwàlú àtúbà ló ti gbọ́ bẹ́ẹ̀ bí ló ti dù àwọn anìkọ̀ ọ̀pá lórí já kọ̀ ọ̀pá lórí já láì lu ọbẹ̀ ń ní ọmọ àtọ̀bẹ̀ dìbọ́ yọ lẹ́nu bí ìgbésí tí ọ̀dà ìgbésí tó yẹ pé àwọn táàbù ní ìjọun tí wọ́n ń ṣe nígbà tí ìsìláàmù délẹ̀ yìí ẹ̀rù ọlọ́run bá wọn àwọn náà rí pé táwọn ń ṣe ọ̀dà báwọn ti ẹ̀gbà ìsìláàmù wọ́n mọ̀ mọ̀ ran ọmọ wọn pé kí wọ́n lọ kọ́ táwọn ìwé wí wọ́n sì bá wọn pa ẹran àwọn bẹ́ẹ̀. agbọ́jú báwọn míì mú wọn tí ẹ sọ pé bàbá ìgbìmọ̀ ti fè nígbà kọ̀ọ̀gbà ìsìláàmù ṣùgbọ́n oríṣà ìyẹn ti máa fa ajá lórí jábá yìí àbí ní ọ̀bẹ lójú gbàdé yẹn bínú torí ọlọ́run tó dé wọ́n wá mọ̀mọ́ ìrìn ọmọ wọn tó ń lọ́dọ̀ àwọn òbí kí ni wọ́n máa wí bí wọ́n ti ń gba ìsìlámù gẹ̀ẹ́dẹ̀ báwọn ọmọ ti ń gba ìsìlámù gẹ̀ẹ́dẹ̀ orí ìṣèṣin yẹn làwọn míì tó wá wà nínú àwọn nínú àwọn míì jẹ́ pé àwọn ẹlẹ́sìn ìsìlámù àwọn tó wá padà sí ìjẹ́ ìbílọ̀ iná ẹ̀ka àti ìṣèṣin tá a fi sọ bá ti ọmọ ẹ̀dẹ́ ẹlòmí o fi máa kàn báyìí ní ẹbá fi ṣe ìjọba ọba rẹ ojú ẹsẹ̀ ni subhanallah ojú ẹsẹ̀ ni níbo olú ẹ wa éèkú èsì ló gbégbé gbèlè lọ tẹ́ẹ̀sì rí ìdùnnú tọ́lọ́n láyé tẹ́ẹ̀sì láyé kìyàmù nítorí òòlè fẹ́ kí wọ́n ṣe sọ́mọ rẹ kí wọ́n ṣe sáyà rẹ kí wọ́n ṣe sí bàbá rẹ kí wọ́n ṣe síyà rẹ kí wọ́n ṣe sí wọ́n gan tọ́ wá ń ṣe sí ẹ̀dá mi ní ẹ̀dá ọ̀rọ̀ anabi wa sallallahu alayhi wa sallam ọsọrọ kọkọ nípa sinẹjọba tí aráàlú ni ìyẹn gbọ́dọ̀ sí ọkùnrin kan bá bọ wáyé kó olùgbé lọnà sáà gbogbo ń dọdọ lọ yẹn gbogbo ń bí ọ̀rọ̀ sinẹ ìwọn olùgbé lẹ wọn. anabi wa sallallahu alayhi wa sallam wàá sàdúrà kókó kọ́ ló ń sì payà làákà yẹ ó sì payà gbáyà yẹ ọwọ́ àtọkùn pé sinẹ tó ń bí yìí ṣé ó dùn mọ́ fún ọmọ báyà rẹ ṣe ó ní rárá o à ọmọ oúnjẹ ajẹ ìyàwó rẹ kẹrù mi ọmọ abọ kọ máa gùn mọlẹ ọdún rárá o òun ọyọ ló ti tí wọn ọmọ fẹ tí wọn bá ti sùn náà ìyá àyè ìyá àwọn tẹni ọmọ àwọn tẹni ìyàwó àwọn tẹni lọba ronú lọba ní láyé òun ló lè sìn náà. ìlú wa ti jẹgẹ débi wípé tọmọ bá pẹ́ kó tó dé nkukú báyìí kọlu ọmọ ránṣẹ́ yìí kọlu ọmọ pẹ̀lú àwọn ránṣẹ́ yìí bóòlù tó ti dé o tẹni wúro rẹ o.

inú ẹ tó jẹ kó ti fẹ́ pọ̀ jù lórí ẹ̀ náà níjọba wa o tí wọ́n máa fún àríkọ́sọ ojoojúmọ́ ibi táwọn bá tẹ́lẹ̀ rè o ibi táwọn bá tẹ́lẹ̀ rè o. ṣùgbọ́n bó o la ṣe bó o la wọn ẹ̀rẹ̀ lọ́dọ̀ tó ta lù wá tó tún lù wá dé. bẹ́ẹ̀ náà sì ni àgbọ̀rọ̀ jọ ń bi àṣà wọn àwọn ni ẹ máa ń lò bànú bànú funfun ọba tó máa méjì ó ti ń bẹ́ẹ̀ náà mí àwọn ní ọmọ rìn láì wọ bàtà àbá mi máa fi ṣe lẹ́ńtà yìí ọdí dájú níbi òní wọ bàtà àbá bàtà yìí wọ́n rárá kò sí ẹ̀dí dájú lò àgbà tó bá débi ti ń lọ kó ti lè kọ́ ọlọ́run lójú lórí ti ọlọ́run bọ̀ sí ìké ọ̀wá sí ìfẹ́ ṣe. a lè gbìyànjú ṣùgbọ́n gbìyànjú wa kọjá halal kọjá ntọ́dọ́ àwa gbìyànjú lọ́nà halali a gbìyànjú lọ́nà haramu wàlláhi àdékọjá tọ́lọ́ ọlọ́run ìnà kúlẹ̀ kéèkì nìkàlàkùnà òdòpadà gbogbo nǹkan láti ṣe gbogbo ẹ lẹ kó tó máa ṣẹlẹ̀ gbogbo ẹ láti kọ́ lẹ̀ èyí oníkọjá kádàrá ọlọ́run gbójú lọ sáré tó tọba wa fẹ́ sáré sáré ní ìbámu fi ń tọ́lọ̀ ń fẹ́ mọ́ta lọ́nà tọ́lọ̀ ọba ọ̀gbà fẹ́ ìtọ́lọ̀ ń wá fẹ́ tọ́ bá ń ṣe wá tàdúrà lọ lọ́kọ́lọ́ ń bọ̀ fi àgbáríkà jù ọlọ́run tó kìlọ̀ fún wa nínú Quran lórí pé a gbọ́dọ̀ máa sọ gbólóhùn àwọn kèbèrè àwọn tí wọ́n ń sẹlẹ́sìn Islam nígbà ogun bá dé tí mùsùlùmí bá tẹ̀lẹ̀ táwọn èèyàn kan tí wọ́n kú lójú ogun. àwọn káàbì tí wọ́n lọ tí wọ́n ṣe mùsùlùmí wọ́n bá ń sọ wípé à tọ́ba ti pé gbọ́rọ̀ sí alẹ́ nu pípẹ́ ẹ mọ́ lọ ni wọn ìbá tí ó pa ní. àwọn yẹn àwọn tí àwọn tí ó fún ìbá tí ó kú wọn sọ bẹ́ẹ̀ fún àwọn àwọn ọmọ mi lòlè. ọlọ́ọ̀dì dè lórí wípé kò sí gbogbo tí ọ̀sẹ̀lẹ̀ ńtọ́lọ́ ń bá ti kọ kú mọ́ àti okùnfà rẹ̀ yóò débi tí ó ti kú báyìí pẹ̀lú okùnfà wọn. kò sí ní ọmọ ẹ̀ ìdí ẹ̀ ti kọ fún kó wálé ayé ìjẹ́ ẹ ti kọ́ kó tó wáyé ayé tí o sì gbọ́dọ̀ mọ́ tẹ̀lé bọ́dọ̀ ti rọ́ tó o bá mórí bọ́ bí ewu mọ́lùkọ́ gbọ́n rẹ̀ ni nípa lọ́dọ̀ ọlọ́ èèyàn nìkan ọ̀rẹ́ mi ọ̀ ń bọ̀ láti náà wá sí Ìlọrin lójú ọ̀nà ni ásílẹ̀ ti ṣẹlẹ̀ kọ̀ọ̀mọ̀gbà tí nǹkan ń fẹlẹ̀ torí pé ọ̀dọ̀ àgbẹ̀ kó olóhùn sùn tẹ́lẹ̀ ṣùgbọ́n tó fi dọ́kẹ́ ta káwọn ará abúlé kó tó wọ lójú títì wọ́n kọ́ sí ìwòye kí ẹni ti kú ọkọ̀ tó ti dálẹ̀ lọ wáyà mi ọwọ́ ọba ọkọ̀ tó ọkọ̀ àwọn ẹjọ́ ṣé àpéjú oorun náà ni ọlọ́run fi yun séèfù ẹ̀ àwọn míì kú o kí ẹ gbé wọn lọ kí àwọn ará oko ń sọ fún káà ń wo ni pé ti kú lọ́wọ́ òkú ìjọba ni wọ́n wà wọ̀ nígbà yàtọ̀ parada ẹ̀ wà lórí ìfọ̀ àgbàgbé ẹ̀wù ẹ̀wù ń tí ọ́ kọ́sá jẹ́ pé gbogbo ìgbésẹ̀ tí ọba fẹ́ máa gbé nù sẹ́ni rẹ̀ kọ́ máa jẹ́ ìgbésẹ̀ tí ọmọ yọ ọlọ́wọ́ bá mú. ṣùgbọ́n tí ìbá ṣe ẹ̀ka nǹkan àwọn èèyàn wọ̀nyí fẹ́ pé ìdí ọmọ ènìyàn ni wọ́n fi ń ṣe àwa náà lẹ́tọ̀ọ́ rẹ̀ pẹ̀lú pàdé ìlú ọ̀sán lọ́la àrẹ sọ́là fún náà nírú ẹ̀ kájà rẹ̀ ní lówó ká ti dá padà gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn kì í ti fẹ́ ìjọ kan ànágbé ọ̀sán lọ́la àrẹ sọ́là àmọ́ ya

ọlọ́run bá fẹ́ẹ́ kí wà má arsalinaka illa rahmatan lil alamin àwọn ọlọ́run àtàdìdì rán ọtí ilé ayé ìdúkọ wájú àánú gbogbo ẹ̀dá lọ gbogbo ẹ̀dá pátápátá anabi wa sallallahu alayhi wa sallam ó sọ pé wàlláhi la yu'min wàlláhi la yu'min wàlláhi la yu'min qila man ya rasulallah qala man la ya'man jáàbù bawa'iqa tí ọlọ́run sallallahu alayhi wa sallam fẹ́ẹ́ kí kò sí ìdólúgbàgbó òdodo kò sí ìdólúgbàgbó òdodo kò sí ìdólúgbàgbọ́ òdodo òbílẹ̀ mẹ́ta wọ́n ní ká ní òbíjẹ́ ọlọ́run ó dé ẹni tó fi pé ọ̀n bá àwọn èèyàn gbé pọ̀ ní wọ́n bá ti di báyìí wọ́n kàn bá wọn ni nítorí ìpàkìlẹ̀ṣẹ̀ náà. tí túmọ̀ sí Islam ọ̀fẹ́ ká máa ṣe dáadáa sára àdúgbò ó jẹ́ mùsùlùmí ni kò jẹ́ mùsùlùmí ni agbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn lọ́nà pọ̀lùpọ̀gbàdà wa sallallahu ala الله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر اكتفى أما بعد فاعلم عباد الله بأن مخالفة مخالفة الكفار وغير المسلمين يتم في مجال العقيدة كما بينه القرآن والسنة في قضايا كثيرة منها الغلو في الدين والاختلاف فيه قال الله تعالى يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض wọ́kàfà bíbélà àdìwòkìlà adúpẹ́ fún ọlọ́run ọlọ́ba tí ọ̀pẹ́ tó sí atọ̀rọ̀ ìṣe àti ìjẹ̀fà ànágbèwà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yìn ẹ̀rúsìn ọlọ́run ẹ̀lọ́ ọmọ yìí dé nínú ọ̀nà tí a fi máa yapa sí àwọn òkùnrin tẹ́lẹ̀ sí Islam nínú ẹ̀ náà ni pé ká máa yapa sí wọn nínú àdìọ́kàn tàbí kàdáyé síwájú nínú ìyapa nípa àdìọ́kàn wọn Quran sọ̀rọ̀ ọkọ̀ lórí rẹ̀ nínú ẹ náà ni àṣejù nípa ẹ̀sìn níta abẹ́ fífi lọ́hùn ká tún wá dá àdàdà alẹ̀ sí káti bò tún wá wọ̀ níjọba mòrin lọ lẹ́yìn tọ́lọ́ ń gbé ìjọ fáwọn èèyàn ó sì lẹ́yìn ìwẹ̀ tí wọ́n kọ́ ló ń múra wọn ní méjì méjì méjì àti márùn márùn lóṣù mẹ́ta mẹ́ta tí wọ́n múra wọn mẹ́ta mẹ́ta tí wọ́n kọ́ ní kíra wọn àtọ́nu àtọ́nu tí wọ́n wá wọn sì wọ́n lọ́wọ́ wọn ti dé bọ́lọ̀ ṣé ara ẹ̀sìn tọ́lọ̀ náà lè ó ti bẹ́ẹ̀ ní ọmọ àdúgbò ń ṣe ọlọ́run ẹ̀sùn ti pé roughness wà fún wọn nípa lílò pọ̀ pẹ̀lú àwọn obìnrin kọ́lọ̀ nǹkan máa sàánú wa kọ́ máa dáàbò rẹ̀ lù wá àtẹ́jú nípa ẹ̀sùn ọlọ́run ọba ọ̀fẹ́ bí ó ti fẹ́ àfẹ́sọ ọlọ́run sọ fún wa ní kúrọ́tù nìta wípé èrè ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọ fún àwọn tí wọ́n ta ti fún kíra sáájú yín wípé ta'alaw ya ahlal kitabi la taglu fi dinikum ẹ̀yin tá a fún kíra sáájú ẹ gbọ́dọ̀ fi àtẹjù nípa ẹ̀sìn yìí o wọlé àtẹkùlù alàlùwà ìlẹ̀ ha ẹ gbọ́dọ̀ sọ fẹsẹ̀ ń pa ọlọ́run àti ìjẹba níwọ̀n àwọn mùsùlùmí mi náà ní ìsìn wọn sọ tí wọn mọ̀ ń pa àtọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà lọ́dọ̀ ń sọ̀rọ̀ ń pa salatu wa salam kí a ti sàlàyé ọlọ́run tó ń kọ́ àwọn ìgbé kò sínú ìwé ọlọ́run ọlọ́run ọba ògbé ẹ̀sìn bá ń wá wọ́n fẹ́ ronú pé táwọn ọba ní táwọn ọba máa súnmọ́ làwọn fada ìgbé wò ó tún rí pé pé ọlọ́run ọba lórí wò ó tún rí pé wọ́n tún lọ ọjọ́ nkí ọ̀tà kò ìdí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run bò wọ́n ní ẹ̀dẹ́ torí ẹ̀ ní anabiwa anabiwa sọlọ́lá àyẹ̀sọ́lá sọ̀rọ̀ pé ìtò ìdí nínú súnà òun nínú súnà òun ìdí ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ń bá gbúmọ́lùkù bẹ́ẹ̀ tó ní òun nínú ìdí ọmọ òun máa gbé ìgbésí ayé fún ọmọ lóore kò sí nínú ìlànà anabiwa sọlọ́lá àfi tọ́lọ́n àbí òní bùkátà tọkùnrin kẹkẹ máa ti ń jẹmọra nínú oníkẹ jùlọ bára ń dámọ̀ràn ni kò sí wọ́n dúró lọ fún ìdí irú ẹ̀ ọlọ́wọ́ bá nìkan ni ọ̀bọ onímọ̀ wọ̀. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kéèyàn ọmọ máa mú òfin ọlọ́run kọ́ pa á kọ́ máa ó nínú òfin ti àwọn ẹ̀ńtọ́ sáájú ni tí tó ibi tí fáfíìmọ̀ tó jẹ́ ọmọ mi tó bá jáde ń jẹ owó ẹ̀ sallallahu alaihi wasallam ó ti mọ̀ fọ́mọ ọ̀hún lẹ́kọ̀ọ́ níbi pé kò ní gan jáde ṣùgbọ́n tó ń sọ fún wa pé káṣí ẹ̀kọ́ máa tó gángan sáde sàtàlà ló ń yẹrẹ láàyè kan yìí bàbá àtòmé ni ìkànnì ẹran ara mi ní fáfíìmọ̀ rọ̀bí ọ̀la wàhálà tọ́ba jẹ́ kó ń lọ jáde ń jẹ ọwọ́ rẹ̀ àwọn ẹni dán wọ́n rí òfin lẹ̀ nínú àwọn tí wọ́n ti ṣáájú kò sì ní lò ó bẹ́ẹ̀ náà ni àwọn míì náà ní ìpinnu mùsùlùmí bẹ́ẹ̀ náà ni àwọn tó ní wọ́n wà ní ìjọba ọlọ́pọ̀ sànù akọ́tọ́ akéwì wá dé ẹ̀rí olè lé ẹ̀dì ní ìpè lólè ẹ̀lò owó jẹ ni a ní ẹ̀pè lólè kí gbogbo èèyàn mà ó lè ó ń dìbì sí i tẹwàá sọ dókó ṣùgbọ́n wo ni ń gbà wọ́n lè owó jẹ àbí wọ́n fẹ́ fún ọkọ̀ jẹ lábẹ́ rẹ̀ ni oríṣiríṣi àwa ni wọ́n lè olè lẹ̀ bíi méjì mẹ́ta ẹyọkan ni wọ́n lè mọ́ ó fi méjì lẹ̀ nígbà jẹ́ pọ́ rẹ̀ ni àwọn méjì sì ọ̀tá lẹ́yọkan kọ́lọ̀ ń kọ́sà lu akọ́bá tó lu wa dé ìṣe ń ṣe nìyẹn ìsìláàmù ò ti fẹ́ bẹ́ẹ̀ náà ti ní kí wọ́n sọ sàárè di ààyè ilé ìjọsìn àwọn èèyàn tó yí sàárè wọn mọ̀ tíráfù iná ilé láì wá ìwé ìrọ̀lẹ́ rẹ̀ ètò wa nù ìlú rẹ̀ gan anabi sallallahu alaihi wasallam ó ní alẹ́ bẹ sàárè wò ká bẹ́ẹ̀ wò ń bẹ́ẹ̀ wò pé káwa náà rántí pé ìgbà kan làwa náà wà lábẹ́ ibi tí wọ́n wà yẹn tí ó fi jẹ́ ká rántí ọlọ́run tí ó fi jẹ́ ká pèsè àkálẹ̀ kì í ṣe pé wọ́n wá lọ bí sàárè kẹ́kọ̀ọ́ ní ọ̀fẹ́ lọ ti special prayer kan bẹ́ẹ̀ èèyàn ti èèyàn ti tètè rí yẹn kódà Ànábì wa sallallahu alaihi wa sallam ó ní Allahumma la taj'al qabri riba Allahumma la taj'al qabri wọ́tàlẹ̀ ìrìnà ìrìn ọlọ́run àkúnlẹ̀bọ èèyàn gbọ́dọ̀ díwájú sáré àníbi ọ̀sán lọ́la àyọ̀tá ẹ̀gbọ́n amágbé ìwà àníbi ẹ̀mí yàtọ̀ lọ ayé mi àwọn Yorùbá mi máa ń sọ kèfè nínú olú ẹni kèfè nínú Ọlọ́run lè yàn máa pè èèyàn gbọ́dọ̀ ẹ̀dá kan èèyàn gbọ́dọ̀ pé àwọn nínú àmì ó ti wá wọ́n wá Ìbàdàn wọ́n láwọn wá wá kan àwọn bí ní tí ó fi wá owó owó káwọ́lá ẹjọ́ wa ń Senegal àtọ́jẹ́ pé ní street tó wà gan kò popular gẹ́gẹ́ bí ti ọ̀rẹ́ ìlú ọmọ Senegal sọ Abubakar ó ní street tó wà gan popular òyìn Nàìjíríà ẹ̀ làwọn ìwà ní kí ni yóò bẹ́ẹ̀ ọ ayé rẹ̀ ló ń tẹ́kẹ̀ ṣe yẹn àwọn sọ pé abara o náà ní kí ọlọ́run tètè ni ọlọ́run rẹ̀ ń tẹ́jú wa àdébí wọ́n sọ́dọ̀ bá àdébí wọ́n sọ́dọ̀ ìjọba yìí pé àgbàlá àkúgbò wà lánàbí ìjàmbá àbí èmi ni òṣìṣẹ́ ẹ̀kan yìí kò sánàbí kàmẹ́rẹ́ yìí àgbàlá àkúgbò wà lánàbí ìjàmbá àbí ọlọ́run ti sọ ní koran máa ká ara muhammadu wàlá ahadi ní rijalikum wàlá sin rasulullahi wa khatama nabiyyin tó sin dáadáa láàrin òun àtọ́lọ́ ní ìgbèjì láàrin òun àtẹ̀yàn tẹ́wàá máa sọ pé pẹ́ẹ́sì afẹ́fẹ́fẹ́ ní ká lọ bí sàárè rẹ̀ ká lọ bẹ̀ wò ìyẹn ò sí inú ẹ̀sìn wa tó wọn bá ti agbọ́ ìfọlọ́ tó bí ó wúlò fún wa wọn láti tó lọ láàrin rẹ̀ lọ́wọ́ bá agbè ọ́ ìlú wa lórí bó ṣe rí ìtọ́ da abẹ́jẹ́ wọn gbèrú sí èyí tó kù díẹ̀ káàtó fọlọ́ kọ́ bá yí padà òjò òdùnnú tó fi ń rọ̀ kọ́lọ̀ ń jẹ́ ọmọ ọ̀rọ̀ síwájú kọ́lọ̀ mọ́ ti ní òpin orin fún wa olórí wa kọ́lọ̀ ń kọ́ bá wa dúró àtàwọn tí ń kún lọ́wọ́ lórí dáadáa ọlọ́dàkùn mẹ́jọ lu ọjà wù ọlọ́dàkùn mẹ́jọ bu ọwọ́ lù èyí tó ń ṣẹlẹ̀ kọ́lọ̀ nǹkan kan kó bá a kóró ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله